الحمد لله ذي الجبروت والملكوت والكبرياء والعظمة والصلاة والسلام على خير خلق الله نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى أهله وصحبه أجمعين أدوك فون ولون أترى إكاتي جفون النبي محمد صلى الله عليه وآله وسلم ẹni tí ọlọ́run ọba tó rán kó lè bá jẹ́ kẹ́ fún gbogbo ayé àìlẹ́yìn náà ni ètò yín ètò wa àsọ̀látò àwà èyí tí ó máa ń dé sí etí ìgbọ́yín ní gbogbo ọjọ́ jimajima ní aago mẹ́sàn-án àbọ̀ títí di aago mẹ́wàá àbọ̀ èyí tí àwọn àfáwà àgbà fadilatu sheikh suleiman muhammadu awwal amubiyaya hafidhahumullahu ta'ala wa ra'ahum abẹ́ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala kó dákun kó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa àwọn àfáwà tún ti wà ní ìkàlẹ̀ ní àárọ̀ ìpẹ̀lú ògùtọ́lọ́run àlẹ́ yìí tí wọ́n máa bá ní yànnàná ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ají àbí ókè ọ̀rọ̀ zaka náà ni a ṣe sọ náà ní jẹjọ wípé bí idnillahi ta'ala tó bá kù sáátà àwọn àfáwọ́ bá ní sọ̀rọ̀ wọ́n bá wọn tí wọ́n ń lọ sí ilé ọlọ́run náà múra wọ́n bá ní sọ̀rọ̀ bí ẹnìkan tí ó sọ fún wa náà ní ìjẹjọ ó súnmọ́ ká máa gbọ́ ètò yìí wọ́n ní á ó wu àwọn púpọ̀ kí àwọn àfáwà kan bá ní sọ̀rọ̀ lórí ẹ̀ but so ọ̀rọ̀ lórí zaka èyí tí wọ́n bá ní sọlọ ní ìjẹjọ òun náà ni wọ́n bá ní tẹ̀síwájú abẹ́ Allah subhanahu wa ta'ala kó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa kó sì ṣe ẹnìkọ̀kan wa ní àǹfààní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أعانكم الله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقول فوق رجعة سواء مسلمين الحمد لله أتنطر عليكم كرات جريفان النبي صلى الله عليه وسلم أن وبرد رتبة ما جكي في مبوا الله بنسلكم كان النبي وبنسلكم لاري àti àwọn aráàlú àti àsọ̀hábà rẹ̀ tó o bá ti ń sàwọn tó kẹ́ pẹ̀lú ànàbí ìjọba ìkìyàmà má yọ wá lẹ́m̀bẹ́ o bàbá àti ìyá wa má yọ wá lẹ́m̀bí ìkẹ́rẹ́ o àwọn àfa wa máa kí o wa àwọn àna wa àwọn ọ̀rẹ́ wa àwọn ọmọ wa àwọn aya wa dákun má yọ nìkọ̀kan wálẹ̀ níbi ìkẹ́rẹ́ o jàmáà àtúndúgbò rẹ̀ àtọ́sọ àwọn bí dúkìá tí zaka wọ̀ aṣọ ní ìjẹjọ ṣùgbọ́n tá a bá wo bí tí a fi ọ̀rọ̀ yẹn ti sí ìjẹjọ òun náà ni ṣùrùtù wùjúbì zaka àwọn mẹ́jẹ̀mú tí zaka fi máa ń jẹ́ dandan àwọn mẹ́jẹ̀mú yìí lè zakati ṣùrùtù khamsa zaka in tí ó mú di dandan ó ní mẹ́jẹ̀mú márùn tí wọ́n márùn-ún ìbá ti pé pẹ̀lú ògbó ọlọ́run zakati dandan lọ́rùn èèyàn nìyẹn alákọ̀ọ́kọ́ òun náà ni ali ìsìláàmù ẹni tí ó yọ zaka fọba dẹ́dà ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí fún Allah subhanahu wa ta'ala torí wípé azakatu la tasihhu min kafirin ẹni tí èbá ṣe mùsùlùmí tó bá yọ zaka kò ní ìgbà rẹ̀ o ṣe bí ìlú ó sì ní ẹ́là ó lè ṣe sàárà o sọ́dọ̀ bàdẹ́dà kó bàdẹ́dà kó sì mọ́ tó fi sáfọ́ padà ṣùgbọ́n kápẹ́ ní èsè mùsùlùmí ọwọ́ agbówó bóde ọwọ́ ajẹ́ pé zaka ni tó ló yọnu dúkìá wọn fúnra bàdẹ́dà ní bẹ́mi àti sọ̀rọ̀ sọ́tù tọ́gbà wípé fàmọ́mọ̀ náà ilá wà ń kù sára wọ́lá yóò fi kúnà ilá wà ń kárì hàn kò sí tí ò jẹ́ àgbà sàárà àti ẹ̀sìn kò sí ò jẹ́ àgbà kàwọn lọ́wọ́ wọn ju pé wọn è ìgbà wà gbọ́ so ìsìláàmù ni ó sì ṣáájú ibi àwa dé yìí ibẹ̀ gan ni gbòǹgbò ń tọ́ yẹ kí gbogbo wa kájọ mọ o hmm. nínú ẹ̀sìn ìsìláàmù tọ́lọ́mù fi tí wọ́n bá ní ẹ́ sí fọ́ọ̀mù fẹ́ nìkan wọ́n wá fíìlì rẹ̀ fún ọkọ̀ rẹ̀ wà mbẹ̀ wọ́n ní kó tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ fún wọ́n nítorí pé lẹ́yìn tá a bá ti fíìlì fọ́ọ̀mù fún tán tá a síbi fọ́ọ̀mù gbogbo sí olóore rẹ̀ yóò mọ̀ ṣẹ̀ṣẹ̀ wá ríbi tá bá kọ́ sí lábẹ́ ìsàlẹ̀ rẹ̀ àkọ́kọ́ náà ni la ilaha illallah mọ́tòsọ̀rọ̀ sálàm kéèyàn gbà pé ọ̀kan sọ̀rọ̀ bá dẹ́dà ó ń sì ní ìjọsìn tọ́sí kọ̀tọ́sí nǹkan mi kéèyàn kọ́ ọ máa sọ pé ó nídìí ọmọ wọ́n máa sọ fún ọ pé á fún ọ lọ́mọ kọ́kàn yóò sì balẹ̀ ẹ̀bẹ̀ rẹ̀ hmm. kọ́ ọ máa pé ó nídìí owó kọ́ ọ máa pé àà ibi ibi tí wọ́n máa sọ fún ọ pé ibi tó wáyà á fọ̀ kò sì gbà bẹ́ẹ̀ náà. o ẹ̀ṣẹ́ o. kọ́pọ̀ nídìí ipò ṣètò òtí débì wo <laughs> kọ́dà kí wọ́n ti pípò tàn sánmà á hmm. ìsìláàmù ọ̀kẹ́nu pípọ̀ o ṣùgbọ́n bó ṣe kẹnu tó kò sí èrì mbẹ èrí kò sí mbẹ o bọ́ ọba lọ ọmọ ẹnìkan tí ń wé láwà ní tí wá ń jó oògùn níṣẹ́ ń jórí ọmọ kéke hmm. ní ń jó private bar àti obìnrin ìwọ̀símà ọwọ́ àdìsí wọ́n mọ́tálásí ọ̀rán yúnífọ́ọ̀mù ní o kìí sára mọ́tálásí o láwà ní tí sì ń wé yẹn bóyá òtútù wà ládùúgbò wọn jù àdúgbò sọ̀dọ̀ yín lọ kó tó ọba kò sí létí oláwàní tí wé o kìí ṣe ìdánimọ̀ pé aṣojú ànàbí rẹ̀ kọjọ́ nǹkan àkọ́kọ́ tí máa mú zaka jẹ́ dandan fún yàn oníkéèyàn jẹ́ mùsùlùmí fọ́lọ́run o ẹ wà rí pé láàrin náà ọ̀pọ̀lọpọ̀ náà gbọ́bẹ̀ náà yé ọmọ pé òun ṣe mùsùlùmí àwájí ẹ̀yọ zaka owó ni ẹ wo ọmọ my understand ọ̀sẹ́pàá tí ń sàwọn sàárà kan fún torí bí ó ti gba owó èṣù sọ fún pé ọlọ́run rẹ̀ tí ò fọ́ kó tó wá o wọ́n jẹ́ ń gbọ́pọ̀ fẹ́ fọwọ́ mi ṣe tọ́lọ́run o àjọ gbátara wa ni o ó sì sọ fún yàrá wọn ah, bó wà ní o ní kọ́ o wọ́n ní ó ní kò yọ ni olùwà ah, èmi ò ní ọmọdé ọmọdé sí ń gbòsí bá tiẹ̀ dé èmi ò ní ọmọdé ọmọdé sí tí wọ́n bá ti ń eh, kan jẹnẹrétọ̀ eh, ọ̀fẹ́ sáfìsẹ̀ kó o dìde. àgbàgbé tí nà. ẹ kéka ẹnìkan wá ní ọ̀dà ìyẹn dáadáa ni onímọ̀ gbàdá mọ́sálásì wọn wá ní wọn lé kó lé rẹ̀ wọn fẹ́ gba àgbà lé mi kọjá kọjá wà hmm. náírà. wọ́n fi ilẹ̀ má náwó mi fọ́lọ́ o. ọ̀sẹ̀ mi sẹ́kẹ̀ o. èèyàn sì gbàyàn bẹ́ẹ̀ ìsìláàmù ìlà kọ̀ọ̀kọ́ o gbogbo ẹni tówó kan bá ń bẹ lọ́wọ́ rẹ̀ lénìí tó náà rí wípé ojú ọ̀nà tó ń tọ̀ kèé sojú ọ̀nà tó ń ti lè rí ìyọ̀nú ọlọ́run kó tètè dàálẹ̀ o torí gbogbo ẹ̀ tí ẹ ń rí gan lọ́nà ìyọ̀nú ọlọ́run tọ́lọ́ wa tẹ́lẹ̀ fún wa láì ó ti sùn ó ti sùn ẹ̀ torí pé owó ìmbẹ́ntòótọ́ kò chéńjì olówó tówó bá sàǹfààní bó ṣe ẹ̀kọ́ sàǹfààní ni olówó ló yẹ kí owó sàǹfààní fújù kò sàǹfààní fólówó kí nìdí kó ló wọ́kẹ̀ jìnnà ni bóhùn ṣe ń dàgbà sí wọn ah kí lẹ́yìn ṣe lọ wọn náà ń ṣe ráì fún tàrí fún dádì wọn lọ agolo wọn àti wọn bí agolo méjì fún ẹ ah, agolo méjì kọ́ o ní mọ́júmọ́ yìí owó ti pọ̀ sí o báyìí dájú ó ti máa jẹ ìlàjì àpò ráì torí ó ti chẹ́ǹjì ikùn wọn ọ̀sẹ̀lẹ̀ owó tó ń pọ̀ sí ẹ̀yìn ah, sí odidi àpò kan owó tó ń pọ̀ sí kápẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ti wúlò ṣé ẹ mọ̀ pàtí mọ̀ rọ́rọ́ tí ọmọ jókòó jẹ tírélà ráìsì mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ ìgbàlódé nìyẹn jù bẹ́ẹ̀ lọ. owó ọ̀wá ṣe mẹ́fò lówó béèyàn bá ṣe wá ń lówó sí ni kùnrin ọmọ bí. yóò máa fún sí olùsílẹ̀ bí pa <laughs> ẹ̀gbọ́n tí àgbàgbà wí ni wọ́n ní àgbẹ̀kẹ̀lé kì í panilébi olóòtú ní sẹ́fẹ̀ jọjọ ẹ jẹ́ ìṣẹ́ká gbóúnjẹ wá ẹ sì fún náà mo ti ẹjẹ bí ti ẹjẹ ń parí àkáǹtì ṣùgbọ́n sọ ìbò wa ti bí ṣe fún àtìgbò ti gírí sí ń ké pé ah, ọlọ́run ti sẹ́ǹkà kó sì tó wọnú ìlàrọ̀ báyìí ọwọ́ òrònú gan ebi ẹ̀fà náà fún ni ọlọ́run dàpọ̀ mọ́ta wá ló sí ọlọ́njọ́ lára ṣẹ́kíṣẹ́ tó sì máa ṣe yọ́ yọ ìkìláṣù kó nu ọrùn èèyàn hmm. pé mò ń ṣe nǹkan fọlọ́n bọ́wá mọ́sálásí hàn báyìí ni wọ́n máa wà wọ́n yẹn pé ah, bẹ́ẹ̀ bá dúró burúkú ẹ̀dá ìkankan yóò wà ní sára tí ó yẹ lónìí. ẹ ní sin kan sí alápò ni. bí n fọ àgé mọ́sálásí yóò mọ yọ̀fọ̀ ni kó lè dẹ́jọ́ kà mọ́lọ̀ pé ah àbúrò yẹn máa ń fọ́gì subhanallah ẹgbà wọn tàbí náírà yìí. bí ẹ pè sóde ẹ wá o kí la jẹ bí ó sì lè ṣe olóore dé. bí mọ̀mọ́ ṣe máa sọ díẹ̀ sọ yìí ọ̀run láti mọ̀ pé kí la rí. Hmm. kí la kò ní kàá ṣùgbọ́n ìlà lọ́pọ̀lọpọ̀ èèyàn rọ́pò ń wá tí fi ń lọ tọwọ́ bọ̀ sọ̀ọ̀lọ̀ hmm. ọlọ́run sí ajẹ́jẹ́ o hmm. ìrìkúrì ń bẹ o tẹ́ńbà hmm. wà kú wà tẹ́ńbà tí wà kú wà. yóò rí ìrìkúrì yìí. ẹ bá ń jiyàn kókó sí ẹni tí ó yọ zàkàá fọba dẹ́dà kò gbọ́dọ̀ jẹ́rú o kò gbọ́dọ̀ jẹ́ kí ni o kò gbọ́dọ̀ jẹ́ ẹrú ẹrú là ń dá akọ àpè èèyàn ló ṣiṣẹ́ sáàfù ibìkan ní ọ sí musara jẹun pí ọ èèbó olómọ̀ọ́mọ̀ síbẹ̀ ọlọ́nà ló sì kọ́ wọn wípé ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ lè bá jẹ́ kó lè jẹ́rìí lórí tẹ́ ẹ bá ti gbà láti jẹ́rú fún mi ẹ bẹ́ẹ̀ ti jẹ́rú fún nǹkan mi. Hmm the professor back home police pò ní when it is in service hmm. ọwọ́ ní service inú rí ó dùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ní servant of God. ó ti lè pọ̀ ẹ̀ ní àmì senior civil servant. senior so yóò tó ń kálukú lọ́rùn ọlọ́run ọmọ pàkéjì yẹn fún wa tó kálukú sígbà ẹ̀yin ní ẹ̀ máa wò tá a bá dórí ìrùn tá a fẹ́ kí n fọba àdẹ́dà ẹ wo bá a sì ṣe ọwọ́ méjèèjì lágbòókè á fi sàlùtì ọba tó ní gbogbo wa

àlẹ́sùríyà tá a bá sọ̀rọ̀ ríyà ẹ̀rú la míì o ìdàkejì ìjẹ̀rú ìjẹ̀rú la míì o irú ẹ̀rú wo ẹ̀rú tí ń rà àbí ń pín níbi ẹ̀ ti lọ jà lógún nìkan wọ́n pín ra wọn wọ́n tó náà mọ́ra ẹ̀ lẹ́rú kò níbi tí ń lọ olówó rẹ̀ rèé kò lè dún kò lè ṣe kankan kọ́lọ̀ jẹ́ sọ pé wá wá kọ́ ní sambisa ní agbésù kan bẹ̀ láti bí ọdún méjì àṣẹ tí ayé lọ wà a máa wà díẹ̀ díẹ̀ kó o sì máa forí rù wá sí inú gbòòrò bọ̀rọ̀nù <laughs> tí ò gbọ́dọ̀ kọ̀ ẹ̀rù tẹ́mi nítorí pé tó jẹ́ a máa ṣàṣọ yí ọ̀rọ̀ yìí nígbà tí ọba adẹ́dà ó tú wa lẹ̀ pé tá a bá lẹ́rù obìnrin lẹ́yìn kọ́ra kí òun yàwó mẹ́rin alẹ́ tó àti máa súnmọ́ wọn tọ́ra wà lá wọn àwọn èèyàn àwọn kan wá ń dọ́gbọ́n ọgbọ̀mọ̀ tógò kó wá mara ìyàwó rẹ̀ lọ ọwà ni àṣẹ bí irú àwọn eléyìn náà mímọ amálàkàtì àìmánu náà mm-hmm. lára àwọn tí ń bẹ ní kàpá wa náà ni torí wọn náà ti sọ́nà nǹkan o. mo sọ̀rọ̀ gbẹ́yé. kí lè rí wa tá a fi sọ bẹ́ẹ̀ ó ọlọ́run ní sọ̀rọ̀sọ́lá máa mm-hmm. ń bá àbúdán já fi sọ̀ṣìṣàyìn ẹni ọba ta ẹrú làwọn máa ló ń tẹ́rù ìlówó lọ́wọ́ fàmọ́lùhù lìlẹ̀dí bá àhù ẹni ọ̀tà ìlò ní dúkìá tẹ́ ẹ bá bá lọ́wọ́ ẹrú yẹn o ìlà ayẹ̀ṣẹ̀rí tán olùmọ̀tà àfi tó bá jẹ́ pé ní tọrọ ẹrú yẹn ó ti ṣe ní májẹ̀mú pé tẹ́rù yìí aago mẹ́wàá àárọ̀ lẹ́ni wàá mú o gbogbo ohun tí ń bá bá èmi mo ní o hmm. wọ́n ní bẹ́ẹ̀ ni lọ́ba kọ́ bá pọ̀ ẹrú lọ́ba bá ten thousand dollars òun ló ní ṣùgbọ́n tí ò a jẹ́ wípé ọ gbàgbé owó ọ̀gá rẹ̀ àpò ni òun kò ní nítorí pé táàbí bá fi sọ wípé fàmálù limán lìṣẹ̀ yìí dì ẹni tó ní ẹrù gangan tọ́ta òun ló ní owó a jẹ́ pé àlẹ́ abúdù bí mọ́ǹzì láti lè fàkírí lẹ́dí láìsàlà òṣè wàkọ̀dì tẹ́fàkọ̀ àlùlẹ̀ ẹ̀lmì ànẹ́zàkàtà látẹ̀dìbọ̀ àlùfàkírí a jẹ́ pé ẹrú ipò tàrọwọ̀ ipò olùsì tó nóòdì eléyìí ìfẹ́ òṣùpò lóṣì ni àìní rẹ̀ ọlọ́run ní zàkéèsì dandan lọ́rùn títí ẹ ẹrú náà tó náà wá kó wá pò tí èso lónìí tí wọ́n bá ti yọ owó ń kúrò lára rẹ̀ kí ló náà dì ọ̀dàláìnì àjẹ́ wípé mọ́jẹ̀mú kejì tí zàká fi tún jẹ́ dandan fún yàn ni kí èèyàn mọ̀ sí ní ìjẹ́ ẹrú jẹ̀mọ́ mo ṣe ń kọ́pìlì bọ̀dá mi èèṣẹ̀rú o máa hmm. máa parẹ́ wọ́n sì lóyìn ìlú ẹ̀rú ọ̀ tí ìpèrè ẹlẹ́rú o wọ́n bá bọ̀ díẹ̀ díẹ̀ ni o ọjọ́ ìṣẹ́ ìjọba èèṣẹ̀rú o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjà alágbàṣe ọlọ́ba wọn kọbi yọba sọ iṣẹ́ fódìdí ọdún kan wọ́n ra machine fún wọ́n tún kó èèṣẹ̀rú o gbogbo àná àmọ́ ti ń jẹ́rú so bó ti jẹ́ pé òwò ẹrú gbogbo àgbáyé jókòó lórí ẹ̀pẹ̀rẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ máa o àwọn tí wọ́n ń rò pé àwọn ọlọ́pọlọ ayé wọ́n ẹ̀sẹ̀ wà jókòó wọ́n wá dá mi ilẹ̀ wọ́n ń pè ní modern slavery àwọn wà ní ìpè báyìí ní gbangba wọ́n á pè ní orúkọ mi ó jẹ́ kí ni o. wọ́n pè lóko mi. Hmm. wọ́n lọ dàlú kan kí àwọn aráàlú olè máa sá wá bá wọn padà gbogbo iṣẹ́ tí wọ́n lè fa ọmọ tí ẹ ṣe wọ́n mọ̀ wá fà wọn aráàlú tí yóò ṣe kọ́dà wọ́n tó máa jà sí ẹ́mbáṣì wọn ni so ọlọ́run dákun ọ̀dọ̀ rẹ̀ là ń lọ o hmm. ẹ̀yìn tí ń dàrú ọ̀dọ̀ rẹ̀ ní ń bọ̀ ẹ̀yìn tí ń dáná ṣe ọ̀dọ̀ rẹ̀ ní ń bọ̀ asáti clear rẹ̀ torí àwọn tí wọ́n máa ṣe bí wọ́n ṣe ni wọ́n ṣe bí ẹ̀ńpà ṣe ọlọ́run gbọ́ láti fi ṣèfẹ́ nù wọn ó di ẹlẹ́ẹ̀kẹta òní mílíkù nìsọ́b anìsọ́b máa hùwà nìsọ́b anìsọ́b hùwà alqadru lèrí rọ́tàbà ṣáríù wùjúbà zakati alábùlúgìhì òun náà ni déédéé ń tọ́ba adẹ́dà fi lélẹ̀ wípé tọ́ ọ bá ti lówó lọ tówó rẹ bá ti wọye báyìí ọmọ yọ zaka ń bẹ́ o góòlì ẹ̀ ń ti ní góòlì lọ àbí owó tó ṣe déédéé ìtafẹ́ tafẹ́ sọ 85 grams góòdì tó 85 grams owó tí mo ní lọ́nu kí ní ṣùgbọ́n owó tí mo ní lọ 85 grams yìí lápẹẹrẹ ká sọ wípé gíráàmù kan o wọ́n tà ní 35,000 lápẹẹrẹ a wà ní times 85 ìyí tó bá jáde ń bẹ̀ tẹ́mi bá ní owó òlú mi lọ tó bá ti wọye rẹ̀ ajẹ́ wípé zakat dẹ̀rẹ̀ lọ́rùn mi nù pẹ̀lú àwọn mẹ́jọ̀mù tán káàbọ̀ tó bá dẹ̀jẹ̀ slipper kóòdì tiẹ̀ náà ní five nine five five hundred ninety five grams èèlò ní ẹ̀ta lónìí wọ́n ní ẹ̀ta ní three four three thousand four hundred times five hundred ninety five ìyìn tó bá jáde ń bẹ̀ <laughs> three thousand eight hundred lápẹ̀rẹ̀ mo wá ní lọ́wọ́ lówó olú ti tèmi fine sí mú síkírà àwa ń bọ̀ kí ló fà á tá a fi sọ wípé ká tó lè yọ zakanu owó ọ gbọ́dọ̀ wọ nìsọ́ọ̀bù nìsọ́ọ̀bù náà ni òǹdíwọ̀n tí ọba adẹ́dà gbé kalẹ̀ torí pé oúnjẹ ọlọ́sọ pé lẹ́yìn sàfihàn dúnà homsata òsókè sọ́dakọ̀ nígbàtí bá ní sọ àwọn eh, gbogbo àdísì náà parambọ́mbẹ́ o táàtù nkókó ntí ó dèrè owó ntí ó dèrè ẹ kí ló fàtà àti ńdàkọ owó góòdì àti sílífà nípìnlẹ̀ àwọn méjèèjì bá a bá ní wọn àní pọ́blẹ́mù tá a bá ní wọn àwọn náà ni wọ́n rọ́pò ńta nà tá a bá ní góòdì àti sílífà ká sowó ká mara nǹkan lọ́dọ̀ ara wa a jẹ́ wípé ńta sọdowó sílífà náà nípìnlẹ̀ ńta sọdowó góòdì náà nìkíni o oná nípìnlẹ̀ torí náà fi ń ṣe kátàkárà tẹ́lẹ̀ kó tó di wípé àwọn nǹkan tún padà ń chẹ́ǹjì sí ti ń chẹ́ǹjì owó òlu ẹnì kọ̀ọ̀kan ó nípo góòdì ọwọ́ rẹ̀ ó nípo sílífà ọwọ́ rẹ̀ owó òlu tamẹ́ríkà òní góòdì òní sílífà wọn owó òlu tí a náà àwa mọ̀ nǹkan tí ó jẹ̀mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin ìlàdé òun náà ni hawalanu làhàwùl níbi àwọn nǹkan kankan àwọn ayọ̀sàkà ní tá a fẹ́ sàkà mbẹ́ yìí ọgbọ́dọ̀ pé ọdún kan ọdún kan ń sọ pé yóò pé àwọn nǹkan kan bẹ tí ò ní pọ́dún kan tiẹ̀ á ṣàlàyé wọn ṣùgbọ́n owó yóò kan owó káàṣì yóò pé kan ṣùgbọ́n gbàtà zakat rúbi tìjárọ̀ á pé àwọn kankan ó ní àwọn tọ́jú ọjà tí à ń bóò láti yọ zakati tí wọn á kílẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìpọ̀dúnkàn yìí káwá kílẹ̀ rẹ̀ jẹ́ mẹ́ẹ̀jọ mò ń ṣiṣẹ́ lọ́dọ̀ ìjọba àmì senior civil servant kì í wí bí àbáṣe wí o mo wá ń gba three million lóṣooṣù owó tí ń bẹ lọ́wọ́ mi yìí tí wọ́n bá fi twelve times three million tó dówó oṣù mi èlò náà lọ́dún thirty six million zaka jẹ́ eight million ìmì èèyàn lè nílọ tí ìbàdí lóyún ọ̀yọ̀ zaka mo tiẹ̀ tó wá ní thirty six million lọ́wọ́ thirty six million yìí àwọn tọrọ ọlọ́run ọ̀bà yé ni wọ́n pe owó ọwọ́ mi ní thirty six million nígbà tí ọdún kan bá pé àwọn mí ọmọ wá pé kéèyàn máa dájọ́ ní ọ́fíìsì tàbí kẹta no In intan sọ ní wípé tó bá jẹ́ pé ìzàkámọ̀ mo fẹ́ yọ tí ìsì ní ìpàyàwó lẹ́kún tí ìní pọmọ lẹ́kún tí ìní pàmọ́ lẹ́kún thirty six million yẹn ń wà gbàjọ fódìdí ọdún kan tó bá ti wá dọ́wọ́ mi tán ń wà fi báńkì ìní ìjọba kàtà kó débẹ̀ yà á lu ọdún kan tó ti wà lọ́wọ́ mi kì í ṣe tí ń dọ́wọ́ mi díẹ̀díẹ̀ mo túbọ̀ mọ́ sọ báwọn owó tá a ṣe ṣàkàmbẹ́ yóò wà lọ́wọ́ wa báyìí a wà á ka ọdún kan lé lórí tí zaka ò ní wọbẹ̀ bí ìbò mo ní ten million naira mo fi báńkì mo ṣe business mi lọ à ń jẹ́ nílé àṣegbọ́ àwọn ọ̀sásùn ara dẹ̀wà ọ̀wà ní pọ́blẹ́mù ìwà débi owó ń tọ́dún kan fi pé ayò zaka ń bẹ owó ìwà wà bẹ́ẹ̀ wẹ́rẹ́ mọ̀ mánéjì ẹ̀ oṣù kìíní kejì kẹta nígbà tí ó doṣù kọkànlá ó pé abẹ́ lóṣù kejìlá báyìí bùkátà kan bá dé owó ẹ̀rẹ́ ten million naira zakati wọ eight million ní bùkátà gbe bá gbé four million four million yẹn iri rírà padà bẹ́ẹ̀ six million níbẹ̀ lọ́wọ́ mi lọ́bẹ̀ di pé ọdún kan fi wá pé ìní yọ zaka nítorí wípé ìjọ kan pẹ́ lọ́wọ́ mi ìtọ́lọ̀ zaka kò pé iye tí ọba gbélélẹ̀ àwọn haoli náà níbi àwọn tó ti nínú zaka zaka níbi ẹ mọ́ wá ẹ bá wí wọ́lọ́ ṣáàṣì ẹ wúkú kan mọ́ ìjọba máa ń ṣe dáadáa àwa ẹ̀dá lamọ̀ jẹ́ aláìmoore àwọn kan bẹ tí wọ́n bá fẹ́ yìí wọ́n fún sílẹ̀ kan reality rẹ́wọ̀rọ̀ wọ́n bá fẹ́ lómi ìpapọ̀ ọlọ́bí seven million kò ní ọ̀sàkà mẹ́wò tó bá rọ̀ lọ́rùn tó kówó ń pamọ́ tí ìyàwó ń jẹ tó máa ń jẹ tó kálukú ń jẹ tí ọrùn dé tí wọ́n fi á lọ́dún kan nítorí pé ni ara bá dẹ̀ ìlọba dẹ́dà ní ọyọ zàká ẹni tó ní kó yọ zàká ọlọ́run pè lólówó ẹni tó ní owó yẹn lọ tí bùkátọ̀ wà á kàn olówó náà nù kílẹ̀ rí wa jáde sahihain mẹ́rin bàbá abbas wọ́n mi nàìjíríà Mu'adh bin Jabal gangan fúnra rẹ̀ hadithi ọ̀pẹ̀ka abdullahi bin abbas báwọn èèyàn sọ ó ní nǹkan náà báwọn èèyàn sọ Mu'adh bin Jabal báwọn sọ ó ní lámà bá sọ̀rọ̀ sọ́lám Mu'adhan ilẹ̀ Yaman nígbà nábì gbé Mu'adh bin Jabal dìde kọlọ̀rì máa jẹ́ ambassador ẹ̀sìn ní Yaman máa lọ máa lọ pàmì ẹ̀sọ́dọ̀ ọlọ́run àbí wa ni lílọ lọ ń lọ yóò faltakun awwala máa tẹ̀jú mú ilé ṣahadatu an la bó ṣùwà rẹ̀ pé faltakun eléyìí iní ń dàrú máa lójú ńlẹ̀ Yorùbá bàbá àdínì mọ́sálásí wa lápẹẹrẹ ládùúgbò ti di kéékàdì kọ́ mọ̀ sọ báwọn pé ah ṣe rí èmi ọ̀bọ̀ náà ń dá sọ́rọ̀ rẹ o tòótọ́ òní ẹni wọn mú bàbá àdì níjó ni tí wọ́n sábà ń tẹ̀ lóòrù tí wọ́n ń pe yé pa wọ́n sì gbẹ̀bọ sànánì àgbé nǹkan wọn lọ sórí ìta ṣùgbọ́n ẹni tí yàrá wọ̀ bá dì ní lọ́wọ́ pàtẹ́mì súnmọ́ wọn yìí o ó ti di forty eight mọ́tàtà ti lọ sí kò ṣe ní tí òṣùwọ́n sáà ti ọjà àbálọ́ mẹ́ta. wọ́n fowó ara wọn kọ́ báyìí. wọ́n fowó ara wọn kọ́ báyìí. Mm-hmm. wọ́n sì tààtà plane tó kó èèyàn bíi four hundred and fifty lọ mọ́kà yóò ti tó ọdún mẹ́wàá tí wọ́n ti bẹ̀rẹ̀. Mm-hmm. ajé mélòó tún dédé o. àwọn ti gba fọ́ọ̀mù ẹ̀ hmm. gbogbo àwọn ìjàdá ẹ̀rọ lọ́wọ́ ti wà. Ah! èmi ọ̀sàdúrà pé kọ́lọ́wọ́ kẹ́ wọn òbí ẹ̀ ti kú yìí èmi ti mọ̀ pé wọn ọlọ́run kò tiẹ̀ tó rẹ̀ kí ni kí ni ọlọ́run pọ̀ wò yìí tẹ́ ẹ bá tó wá wọ wájú orí wọn lọ́ọ̀lọ́ọ̀lọ́ ẹ kò sí ìyá akẹ́kọ̀ọ́ rẹ ti ń ṣe ẹ̀kọ́ odúdú lódúdú ṣe wá èmi kókó tiẹ̀ máa ń hmm. mẹ́bọ̀ mọ́ tí ń pè nǹkan mí ìlẹ̀yìn ọlọ́run àwa náà mọ̀ sọ́kí ọmọ pé nǹkan mẹ́lẹ̀ yẹn ọlọ́run nígbà tó ọbọ̀ ọ̀ta tó wà àní kí n dépò tí mo fẹ́ dé náà ni mo sì kó lẹ́yìn ìyá mi lọ kò ló ń kó hmm. hmm. hmm. àti ẹ̀dọ̀ jọkàn. Ah, ah káwá wò pé irú ìyàwó ayé lẹ́yìn irú apá wo ní ẹ̀ǹjẹ lẹ́yìn káwá kò sáré dùgbà àpéyàn náà lómi o àtẹ̀dọ̀jọ kan ẹ̀rọ kan ìwúrẹ́ rẹ̀ ọkùnrin ẹ̀nà mi o. bọ́ tí ìlàgbọ́ tí àwọn èèyàn máa ń mú tó lọ́ba ti tẹ̀ wọ́n hmm. ìjìnlẹ̀ àwọn ọmọ tó ń mú o. bọ̀ bóòlù àti alifáàdì àmàmà ó náà ni arógbá aṣọ arugba aṣọ má balẹ̀ lọ́mọ wa ìyá apànù. bákan náà kọ́ ọ máa ìyá rẹ̀ èyí ó ṣe wà láyé tí ó wà jẹ́ pé kò ní dáyà rẹ̀ mọ̀ hmm. tó bí méjì èsì ìbí ọmọ ẹyọ kan ó bí gánà n'i ó bí ma kan ọlọ́run mo dáyà mi o. ọ̀bẹ̀lẹ̀ kọlọ̀mbá mi ah, èmi ò ní ẹ̀yìn níyà mo jù ẹ lọ ṣé bí o ṣe jù ú lọ kò mọ bí inú. àánà kò lọ ẹ wọ́n jù ú lọ ẹ wulẹ̀ jù á lọ náà <laughs> ẹ wọ́n jù á lọ ní o. àwọn ọjọ́ gbogbo ẹni tó níyà mọ́jú wọn pa báyìí o dákun wọ́n ń yọ̀ ní jẹ́ wọ́n máa yọ̀ nsó ah, ah, ọlọ́jọ́ dákọ̀ àwa náà tó kú ti sọ pé ó kúkú dúró tí à ó kúkú dúró tí à náà mọ́fà náà lẹ̀ wọ́n abalẹ̀ kí àwọn òkú wa dákọ̀ ọba dẹ́dà jẹ̀mọ́ra gbogbo ẹni tí ń gba lẹ́yìn gbọ́ tàbí ń ṣe lẹ́yìn ọwọ́ ló ń kọ́ mọ́sájọ́ nǹkan kankan o ò fíìlì fọ́ọ̀mù fún ọ o nínú ìsìlámù ìtọ́lọ̀mù ti rántá ìmọ̀sẹ̀lẹ̀ nílẹ̀ yorùbá yọ lọ́mọ̀sánú wá o ọlọ́mọ̀sánú wá o à mọ́jà wà ti ìsìlámù ọ̀párí ní tíjọ ṣan o ò yí àsọ́tún bẹ́yẹn wá yàtọ̀ sí wọ́n wá kọ́ ìsira wọn òun kálukú wá rìn lọ́wọ́ òsì dọ́gbó. ọlọ́njọ́ wọn tó fẹ́ gbẹ́kẹ́gbẹ́. wọn fẹ́rẹ̀ kẹ́wẹ́ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ àní ìpàkọ́ ara wọn oníríra wọn agágó ríra wọn hmm. òun kálukú òsì dùn ní ìsìn nígbà tó Eh, jama gbòǹgbò nìyẹn o gbòǹgbò nú o ṣùgbọ́n àfà gbogbo ní tẹ́yìn sọ iná tí kàn lóyún náà ní pé orí rédíò tí a ti ń sọ èèyàn bàbá ìbí àwọn nǹkan kọ̀ọ̀kan náà lọ́wọ́ yín náà padà ságìtì fi ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ́hùn. Ah. táǹsì ọkùn jù sí. ní ọlọ́lọ́ ni hmm. àti gbìyànjú ìgbìyànjú eh, eh, ìlàfẹ́ kò mú kó mẹ́ àfi tó ọba lè gbà wípé àdúrà tó sì sọ́dọ̀ ọlọ́run ló gbà lérò pẹ̀lú ìgbìyànjú ẹ wo gbà tẹ́ ọ̀bá wa ti sọ wọ́n ní tọ́ ọba ń ṣe yá àláwò máa ṣe yá àyàfẹ́ ọ̀rọ̀ dáadáa ni ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tẹ́ ń lọ lò sí hmm. ìtumọ̀ pé òun ṣàdúà mójú tó sẹ̀ rẹ̀ hmm. máa tètè dé ṣọ́ọ̀pù hmm. máa sílẹ̀kùn jẹ́ níìtì sí ẹyọ sí rẹ̀ ẹran kọ́sọ́mà wípé èé ṣe gbájú ẹ̀ ìdí àmì ìrún ẹgbẹ́ ẹwà àwọn ará báńkì tí wọ́n bá ní sọ owó wa hmm. ẹ̀wọ̀n ó sì múra nígbà bá tó wá di pa afẹ́ wa gbó wa wọ́n bá tó dáa jókòó àwọn náà sì máa pọ́n wọn lé pé kì í ṣẹjọ́ yìí da lókùnrin sáàmù yẹn lórí ac kàlùkù ọ̀bọ̀ náà yóò <laughs> ìtumọ̀ bá a bá ń ṣe yá àláwò kámọ̀ sí yá àyàfẹ́ nu lẹ́yìn tó pí ọ̀sán lọ́lọ́ ṣùgbọ́n bó làwọn èèyàn ń lò sí. ẹwà ẹnìkan sọ̀rọ̀ láìpẹ́ olórí ìjọ kan ni ní dákọ̀ọ́rọ́ ẹ̀sìn ti fi ah, ó ní ẹdún ní ẹdún ní àdúrà àdúrà àdúrà gbogbo gbà ó ní bí àdúrà rẹ̀ jẹ́ mọ̀ ah, ẹni ọmọ ìjọ mi tí ọba gbẹgbú lọ́wọ́ mi èpè ni wọ́n gbẹṣẹ́ ọbẹ̀ yóò kó bá yóò kó bá mi náà kárí ìyẹn mú wa ní gbangba ah, ọlọ́run sí ajẹjẹ o ọlọ́run sí ajẹjẹ o ẹni tí wọ́n bá ní ká lọ sábà láyé wa ọlọ́mọdé àbákọ́ máa sá lọ́wọ́. yóò wàhálà gidi nù. anábìnrin tí ó jẹ́ nǹkan àkọ́kọ́ ó ní kí wọ́n kọ́kọ́ dọ́lọ́ mà fàínú máa tọ̀ orúkà lìdáàlìkì tí wọ́n bá ti wá fẹsẹ̀ rí rẹ̀ lórí eléyìí tí wọ́n dọ́lọ́ mà tí wọ́n mọ̀ pọ̀ ní pààyàn oníjìyàn oníbẹ́ni ànílẹ̀ Yorùbá ìntọ́ bá ti lè mú ìyàlẹ́nu wá àwọn èèyàn ọgbà pàgbàrọ̀ lọ́ni mẹ́mẹ́ agbára èṣù ni ọ̀rọ̀ mi kí ọpọlọ ìpọ̀ tí wọ́n bá pè nǹkan fún yóò sọ ẹ́ ṣàṣáájú kọ̀ǹpútà. Ah! wọ́n ti ró wọ́n ti ró ewu ọ̀gá bá bẹ́ẹ̀ sì rí èèyàn tó jẹ́ pé bókò kúta jọ ilé ọmọ wàwùyàn láti rà. aṣọ yìí ẹ bá wojú kiri àtọ́jú kejì ó rìn gidi lọ́dọ̀ mi ní ìrẹ́nìkan tó ń lọ́rùn láti jọ ọmọ ń bè ẹ wo sọ̀dọ̀ rẹ̀ sẹ́ẹ̀ pé bí ìgbà tó fẹ́ dàbí pé ó fẹ́ dìde pẹ́ ìlú àwọn ẹ̀sìn ìrọ́sì sẹ́yìn náà ìṣíjú burúkú ni. ṣèbí sẹ́wọ̀n náà làwọn náà ń ṣe. bẹ́ẹ̀ bá sì rẹ̀ èèyàn tó mọ̀ wẹ́gán pípẹ́ kò sí ọmọ òwe kankan nílé wọn sábà máa wọ́n ti wẹ́wẹ́ rẹ̀ nú àkókò àgbo wọ́n tó bá dé bí ẹ̀sìn bẹ́ẹ̀ bá ní ọ̀tọ́ ló ń kẹsàn-án ti ọpọlọ rẹ̀ pé ah, kọ́sà máa ma ìran àlìjẹnu tí wọ́n lò fún àga kí bàbá ẹ̀ tí wọ́n ajá fa ẹ gbọ́ àwa ìrìn àlá sọ fún yín. <laughs> kí ló dé náà tó fi jẹ́ wípé agbára ọlọ́run ọba là bùkù. bọ́ọ̀lù ń tètè sàánú èèyàn tó ti kọ́lé. ó làbí kẹ́yìn èmi ò gbàgbọ́ ìgbà ọmọ ilé wọn ti níbi ọmọ mẹ́jọ ìyá ìbí ò làbí kẹ́yìn kò sí kẹ́kẹ́ tó ti kọ́lé lóògùn ọ̀sẹ̀ mẹ́wájú. wọ́n mọ ọmọ ọmọ múrin ní kò sì jẹ́wọ́ fáwọn ẹgbẹ́ ìdígbò mi ni kọ́ jẹ́wọ́ fún èmi rẹ̀ kọ́ o. Mm. àwọn èèyàn ó sì máa kọ látẹnu ara wọn sẹ́nu ara wọn mm. ọlọ́dà sí ajẹ́jẹ́ o búra ní kàṣẹ rẹ o lára àwọn nǹkan tá a kàálẹ̀ òun náà ní kí ni o òun ni ìntànà bí n sọ pé tí wọ́n bá ti kíkẹ́ mẹ́rin fàyínú bàtà ọkọ̀ lẹ́dàrí fàlímà náà lọ tọrọ dọ̀ àlẹ́yìn khamsa salawati fi kulli yawmi wa layla lẹ́yìn ni ọ̀sẹ̀sẹ̀ wà bọ́ lẹ́yìn yóò ní ọ̀sẹ̀sẹ̀ wà bọ́ bí ọ̀rọ̀ ọ̀run mm. hmm. ẹ̀wùn kan ìyẹn ti sẹ́ni ìgbà àkọ́kọ́ wọn kọ́kọ́ rẹ̀ inú fọ́ọ̀mù ọlọ́rán yúnífọ́ọ̀mù sùkú kò sókò àwọn rẹ́jísà kíkì ń wá àti yóò tún tọ́bá di parí ọdún hmm. ní ẹbá ń pè wọ́n àwọn tọ́mà sẹ̀záàm olúkulé àwárọlá nọmbà 1 Suleiman amíyẹyá wọ́n sáà fún kálukú wọ́n sáà dùn báyìí pẹ̀lú fọ́ọ̀mù náà làwọn bí ẹ̀rẹ́ sí tẹ̀lé fún òpó kọ rẹ̀ ó ní bọ́yá inú rẹ́jísà kejì lọ wà ah. rẹ́jísà àkọ́kọ́ gan ayé fífì ní bẹ́ẹ̀ tààtì fọ́ọ̀ lẹ́yìn jẹ́lẹ̀ wà gíláàsì àti lórí pé o àìmọ̀ irú ẹ̀ táwọn èèyàn lọ bá jókòó wọ́n ń pè ní mùsùlùmí wù hmm. èmi náà wàá fi ti kọ́ńtì ìṣẹ̀lẹ̀ bí kò sì sára ọlọ́run ṣe àjẹjẹ o. Hmm. tí ìdúró tọ́lọ́ yìí tá a dọ́rọ̀ mọ̀tọ́ kò wọ́n lẹ́yìn rẹ̀ fẹ́ẹ́ máa tọ́ ànábì ni tí wọ́n bá ti wá tún ṣe yàn fàálímù anáàlọ́ tọrọ bá iléyìn sọ́dọ̀ kọ́tà ni ṣèṣe wàá sọ fún ọ pé ọlọ́run gbé pẹ́ẹ́ máa yọ tó kọ́dù mi ní àgbòmíyàn ọ̀tọ̀rọ̀ dùn àlàfọ̀kọ́rọ̀ yìí wọ́n máa gbàgbé àlọ́ gẹ́gẹ́ nù lọ́dọ̀ àwọn olówó inú yín wọ́n máa dápadà sọ́dọ̀ ẹni tí ọba wa lówó ìkìsí rẹ fún wọn wà ní kó o fi dandan kó o fi wá yọ zakaba ní. Ah, nígbà tá a ti ń gbowó oṣù tí ó sì pè ní three million thirty million kò sí àkóso ní wọ̀ ni wọ́n kó pamọ́ sí báńkì pé òun sábẹ̀yọ zakati pátápátá ni ìyàwó sọ fún kíkọ yẹn kọ́ ọ bá ń bá ọ̀rẹ́ mi amíríkà náà náà dákun wọ́jọ́ ó fa àlékún díẹ̀ àti iyọ̀ díẹ̀ ká ọlọ́run nìkẹ́nìkan kò sí kí ni o kí ni kò sí báwọn. ẹlẹ́ẹ̀karùn-ún tọ́kọ agbọ́n yẹn bí ọ̀tẹ̀ lónìí alistiqrar kí a mú pẹ̀lú sìkọ́rọ̀ ìsìkìrọ́rù lè mílíkì ìta fẹ́ yọ zàkà ń bẹ̀ ọ gbọ́dọ̀ rí ìdìjókòó láyẹ̀kúnù àádà lè mílíkù rúbọ̀tán lè tálàfíì ìntayọ̀ zaka bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó lè parẹ́ ṣáájú kó jẹ́ pò ń gan kò ní stability bíi kíni ibi tàwa ń bọ̀ sẹ́rí pé ìbẹ̀rẹ̀ kẹjáde ní jẹjọ mọ́ra ọ̀rọ̀ wọn màdébẹ̀ nǹkan ọ̀kan àkọ́kọ́ tí ò ní stability ojú rọ́tù lè bẹ́ẹ̀ tì ẹni tó fi lé rẹ́ǹtì rẹ́ǹtéèjì yẹn ò ní yọ zaka mẹ́bọ̀ ó ṣe gbà lójú ẹsẹ̀ o nítorí wípé àdánwò lè ọ wọn níwọ̀ àdánwò kiri páànù létò gbowó sọ́wọ́ rẹ̀ owó tó ọ̀gbà sọ́wọ́ ọlọ́run lè sí páànù jọ kẹta táwọn wà pé ìwọ iná ni ọlọ́run ti agbowó lẹ̀ lọ́wọ́ rẹ̀ ọlọ́run lè sọ̀rọ̀ abẹ́ lékún owó ìyọ́ wà lọ́wọ́ mi ní ten million naira àkópamọ́ ọmọ bá mi lọ wà bùkátà ilé ní wọ́n sì bèèrè nǹkankan lọ́dún kan bá wá pé ilé èèyàn yọ zaka bẹ́ẹ̀ ni mo sọ pé a yọ zaka bí owó rẹ́tọ́jà sí yọ zaka ẹni rẹ̀ ń kéèjì tó jẹ́ wípé èyè tí ìgbà gan tó ti jẹ́ gbèsè ìlàjì rẹ̀ lẹ̀ hmm. ṣe tí ó nà sí gan ti lanu kalẹ̀ ó ti lanu kalẹ̀ kọ̀ rárá wọn ó tún yóò tún yáwó hmm. kó ni mọ́kìyàdìyàwó fọ́nrán mọ́kùpá báwo kò sí zaka bẹ́ẹ̀ nítorí pé kò ní ìsìkìrọ̀rù kò ní kí o kò ní ìsìkìrọ̀rù kò nítorí wípé àìsí lọ́dún pé ibi ó ti mówó yẹ àtẹ́ntà ló lè kọlù ẹ padà pé èmi náà tó nídìí mo fẹ́ pògbóná ẹja aṣọ àdá torí àwọn kìrìkà ẹ̀ nẹ́sẹ̀ kìrìkà tó ń kálukú ń dáǹkà tó bá jẹ́ pé bíṣẹ́ ìṣẹ́yìn ń ṣe nu ẹ wá gba gbogbo owó léjọ pátá bó ṣe rí ọ̀pọ̀ tó ìbá ten billion naira ẹ̀ yóò zàkà ń bẹ́ o ó dìgbà tó bá tó pé ọdún kan ní kíni lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tó ń fi lé rẹ́ǹtì rẹ́ǹtì là ń sọ ilé ẹ̀dá tí ni o rẹ́ǹtì là ń sọ àwa tó ń bọ̀ hissatuli mudarabi kò ní sìkìrọ́rù àwọn mẹ́sàlá yẹ kí là ń pè bẹ́ẹ̀ alimudọ́rọ̀bà ń bẹ nínú ìsìlámù oníkẹ́nì kò níṣẹ́ kẹ́nì kò lówó sábọ̀záàkì wọ́n gbé fifty million naira lẹ̀ tani ẹgbẹ́ fún wọn gbé lébìlọ́ kí ni máa fi ṣe wọ́n ní ní àtìlẹ̀ haúsá àwọn akọ́mọ̀lú ìdè pẹ̀lú 50 million oṣù kékeré kẹtàkẹrin àti bísínẹ́sì ọdún kan bá pé 50 million ó ti di 80 million àìsàn sàdé ń pè 50 lájọ pín bóò láti máa kún owó bá wọn nǹkan lọ́kàn wà lónìí kìí ṣe dandan kó ní nǹkan ó mú ju ẹni tí ń gbóre lọ kìí ṣe àkọjá pé ẹni tí ń gbóre lọ́nà ni kó mú ju oníkan lọ kìí ṣe àkọjá kọjọ mú nǹkan kan náà kìí ṣe àkọjá pé kọ́mọ̀tò pọ̀ jù àwọn lọ ṣùgbọ́n gbé lẹ́yìn alẹ́ ayé rẹ̀ bọ̀ níjọ wájú àwa rí thirty million lérè àwa sáà méjì usas gba fifteen million èmi gba fifteen million ọdún kẹsì ti pé lórí business wọn èmi ò ní yọ zaka one naira báyìí nínú fifteen million mi àfi tó bá jẹ́ pé fifteen million mo kó pamọ́ ọwọ́ alọ́dún kan lọ́wọ́ mi ìwà nọ́mbẹ̀ àbímọ nọ́mbẹ̀ èyí tó sì kù tó wọ ìdí zaka wọ̀ ìgbà ni torí kíni nítorí pé owó tiwọn tó jẹ́ pìlẹ̀ ìlú mútọ̀dọ̀ mi dúró kò sì ní stability ó ní nǹkan lè gbowó láti ah, ẹni time àfẹ́ ìlú tí wọ́n ti kó mẹ́wọ́ fifteen million tí sáré ọ̀rọ̀ záàkì wọn kọ́ ẹni tó gbé fifteen million lẹ̀ àwọn ni wọ́n wà á jẹ fifteen million tiẹ̀ bọ́ọ̀dù kẹsì parí wọ́n jẹ mọ́ fifty million pilẹ̀ wọ́n wà á yọ sàkánú sixty five million naira nítorí wípé tábìrù lówó tiẹ̀ jẹ́ fifteen million tàbí ìwòyàn jẹ́ fowó tó ti wà lọ́wọ́ wọn tí wọ́n ti ń ṣòwò fòdìdí ọdún kan àti ìpìlẹ̀ owó àti tówó ń bí ní ìzàkọ́ ọjọ́ wọ inú rẹ̀ nígbà tá a bá débi ìzàkátù rúbì tìjárọ̀ àwọn nǹkan tá ọlọ́jà ní mí nǹkan kan ń wọnú ara wọn ni a mọ̀ọ́mọ̀ kílíà rẹ̀ tí ó hàn sí a àti májẹ̀mú mẹ́ta tí ọ̀gbọ̀rọ̀ mẹ́pẹ́ kó tó di pé èèyàn lọ sàká níbi kíni o níbi rúbì tìjárọ̀ àwọn bọ̀. ìtajọ́ fi ṣe bísínẹ́sì oní nǹkan lẹ́nìkan ní nínú yóò yọ zaka bẹ́ẹ̀ zaka wọlé ẹ̀rí yọ kẹfọ́ sásọ. afáàsì gba fifteen million tán tó tọ́ bó ṣe jọ kẹta ẹni ẹ bá kọ́ lù pé wọ́n tún fi business gan mi ní China o èmi gẹ́gẹ́ wọn fẹ́ máa lọ báyìí fúnra mi mi ò rò pa continue pẹ̀lú business mọ́ o kọ́ wa jẹ́ pé irú owó lọ́wọ́ ti ní kó mú wa èyí ẹni tí ọjọ́ pé fifteen million no wọ́n ṣẹ̀ṣẹ̀ yà á lé bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ní tiẹ̀ pẹ̀lú àníyàn àti bó ṣe fẹ́ bọ́lọ̀ lórí owó ó ló nkẹ́ o ṣùgbọ́n bá dẹ́dà ní no ebi ní ẹ ti gbà pìlẹ̀ ní ìsìn tí tó bí owó ní ẹ ti gbà wọn. Hmm. so àti kákàlẹ̀ ráyè gba ìbéèrè torí àwọn ọ̀rọ̀ yìí à níjú bíi eh, twelve million eh, twelve eh, minutes lọ́mọ́ so a dùn bí bí ibi ńlá ìwájú kò hard sọ́tẹ̀lẹ̀ di ìgbà míì a tún máa tẹ̀síwájú ṣùgbọ́n òkú ajì ti ń súnwájú ká sì sàlàyé nípa àwọn àtọ́wùlẹ̀ hmm. Hajj, wal-mu'tamirin briefly kó ń kálukú lè mú lọ tó o bá ti wá tẹ̀lé èèyàn lọ Mẹ́kà tí wọn ò bá ti ṣe kọ́ ọmọ pé ìmọ̀ kí wọ́n mọ̀ mọ̀ tàbí kó jóró jù tàbí wọn pé kọ̀rọ̀ àwọn lọ́rùn ṣùgbọ́n ìwọ ìtọ́wà lè ṣeéṣe láti ẹ̀yìn wọn tí èyí pa àmọ̀ sọ pé náà kú ni ọ̀nà lọ́wọ́ obì tó sì ràn lọ́rùn kéèyàn ọ̀yà ara ṣe tiẹ̀ o béèyàn àwọn àgbàlagbà wọn ni béèyàn ọba ti ẹ̀rù ti wàhálà kóró ti owó hmm. owó iná ni kò tó níta àmúlò mọ́kà ní ìsìn ó ju ntẹ́lómìn fi ń lọ tòṣìyàwó hmm. lọ́wọ́ tó ń kálukú ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀nà dákun máa fi wálẹ̀ o méjì kọ́ wọ́n dàrú káàdá sallallahu wa sallam ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam taslima kathira wa assalamu alaikum wa rahmatullah wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh ah aki àwọn afáwa pé wọn kò ní àtàárọ̀ àwọn afáwa tí à ń gbóhùn wọn ọ̀nà ní fadilatu sheikh suleiman muhammad al-awwal amubiyya ta'ala wa ra'ahum kọlọ̀kọ́jọ́ kó kárí wọn pẹ́ lórí dáadáa àwọn ti bá ní ìyànnà ọ̀rọ̀ náà ó wá kù síbi ìbéèrè lórí tí wọ́n bá wa sọ yìí àwọn etí ò bá yé wa ń bẹ̀ àbí àgbọ̀ nǹkan kan yé nínú tán sọ aláǹfààní láti báyìí zero nine zero six two zero zero zero nine four nine àwọn ibi tí a pè wá sí nìyẹn láti fi béèrè ìbéèrè wa lọ́wọ́ àwọn wa bákan náà zero seven zero five. five zero zero zero nine four nine zero seven zero five five zero zero zero nine four nine àbí zero eight zero nine seven zero zero zero nine four nine zero eight zero nine seven zero zero zero nine four nine. Wàríkùmù sàlámù rahmatullahi. Ọlọ́run wa sọ ilẹ̀ sọ lóore, ọlọ́run járí àwọn bàbá pẹ́ o, ẹ pé tó níbi tó lérè pẹ̀lú àṣẹ láti ah, fà àgbádùn wà sí. Ìyá àbèjì ló ń sọ̀rọ̀ láti mọ́ níyà. Ọlọ́ba ní lọ́ba wa sọ ilẹ̀ ẹ dákun ìbéèrè kan tí mo fẹ́ lórí ìhun ni. Ẹ jọ abá kí ìṣá ní alẹ́. Mọ́ àwọn kó bóyá mo fẹ́ yẹn tajud lóru ẹ̀jọ́ bèrè ṣé mẹ́ta yẹn ni màá kí ni àbí ó ní bí màá ṣe ṣe ìtọ́lọ́ sáwọn nìkan ti gbà. mo tọ́ dájú rìn pé lẹ́wà tí fájúrù bá tí ìṣọ́ọ̀kù bá dé tí oòrùn ti yọ dáadáa ẹ padà wá kí násílà ọ̀pá mẹ́rin sálámà méjì ẹ̀fẹ̀ ọkàn kún báwọn gbogbo ẹ̀ tó wáyé pé wítìrì rẹ̀ mẹ́ta ni máa ń ṣe tó bá ti gbàgbé tí ò rí kí àbíkọ̀rọ̀ lọ́rùn tó bá wá di pé ilẹ̀ bá ti mọ́ dáadáa yóò sì sùúrù tóòrùn bá ti yọ tí a ti wà ní àsìkò tá a ti lè máa yan dùhà èyí ń tọ̀ òun ó fẹ́ yọ kankan kápẹ́ márùn-ún lẹ́yìn bá máa ń ṣe tẹ́lẹ̀ yóò fẹ́ kankan yóò di mẹ́fà kápẹ́ méje ni máa ń ṣe tẹ́lẹ̀ yóò fẹ́ kankan yóò di mẹ́jọ kápẹ́ mẹ́sàn-án ni máa ń ṣe tẹ́lẹ̀ yóò fẹ́ kankan yóò di ẹ̀wà ọlọ́run gbà ó barakallahu fikum. jazakumullahu khaira zero nine zero six two zero zero zero nine four nine àwọn ibi tí a láǹfààní láti pè wá sí nìyẹn fẹ́ni tó bá ní ìbéèrè kan àbí kejì láti béèrè. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ìbéèrè tí mo fẹ́ báyìí ló sọ. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ká ní pé mo ní owó ní ká ní pé mo ní bíi one million naira ní ìsìn lápẹ̀rẹ̀ máa ya owó ní bank mo fi mo fi mo ṣe business owó yẹn dẹ̀ pọ̀ tó ti di bí hundred million lọ́wọ́ mi ìjẹ́ mo ní mo lè yọ zakat nínú ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni wípé tí socks bá wà lẹ́sẹ̀ mi tí mo wọ socks fẹ́fẹ́ tí mo wá lọ tọ̀ tí mo tọ̀ ìjẹ́ tí má fẹ́ ṣàlù àlá ṣé mo lè fi omi yẹn pa ẹsẹ̀ pa socks yẹn àbí mo máa bọ́ socks lẹ́sẹ̀ láti fi ṣàlù àlá ni ìbéèrè tí mo fẹ́ béèrè náà ni ìbéèrè wọn àkọ́kọ́ òun ni wípé wọ́n ní táwọn bá àwọn ní one million naira lọ́wọ́ hmm. ṣùgbọ́n àwọn wá yáwó ní bank tó yẹn dẹ̀ pọ̀ so débi pé owó yẹn wá fi ń tó bí hundred million lọ́wọ́ àwọn ìpè sáwọn oyè ọ̀zàkà lórí ẹ̀ ìbéèrè wọn àkọ́kọ́ ni hmm. ẹlẹ́ẹ̀kejì ni wípé táwọn bá wọ sọ́ọ̀sì táwọn wá lọ tọ̀ so táwọn wá fẹ́ ṣàlùwàlà ṣáwọn ó bọ sọ́ọ̀sì yẹn ni àbí àwọn paná ẹ̀. alhamdulilayi ìbéèrè àkọ́kọ́ àsopá àsọ ń pa ọ̀rọ̀ zakato òrùn tìjárọ̀ ọ̀rọ̀ yìí pé méjì ní ìsìn ẹlówó tí ń lọ ẹ̀tún wa yáwó sínú owó òpìlẹ̀ ilẹ̀ ti yọ zaka ni àbẹ́ jẹ̀mọ́ gbèsè ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí àbẹ́ ìtọ́jẹ́ gbèsè ọlọ́run yọ̀dá kí yọ zaka bẹ́ẹ̀ gbogbo yìí ọ̀làlà yọ wà ní lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ ti tẹ́bàwọ sọ́ọ̀sì àti sọ́ọ̀sì ni o àti kófù ni o gbogbo ń tá a ń wọ̀ sẹ́sẹ́ láti fi bo ẹsẹ̀ tó ń jẹ bí ìran bíi sọ́ọ̀sì náà òun ni kúfù ìfẹ́ sọ pé tí ń jẹ́ bí ìran kúfù kúfù náà sì ń sọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn tí ń jẹ́ kúfù bíi sọ́ọ̀sì náà náà ni mm-hmm. òun náà tá a bá ti sàlùwàlà ká tó wọ̀ wọ́n tá a sì tìràwù tá a wà lé alẹ́tọ̀ ká máa fọwọ́ pa wọn nígbà tálùwàlà wọn pàpà padà já tàbá sàwárà ni àná ìbọ̀ a kàn mú ọwọ́ ọ̀tún àtòsí a fòmi síbẹ̀ a gbé ti ọwọ́ ọ̀tún létí ọ̀tún ẹ̀sẹ̀ ọ̀tún a gbọ́ ọ̀tún sí náà ni a sì fi wọ ní ẹ̀ẹ̀kan náà orí dẹ̀ kìí ṣe ìsàlẹ̀ ẹsẹ̀ àwa lẹ́tọ̀ yẹn tí èdè déédé àsìkò ń padà níjọ́ kejì hmm. so okay yeah assalamu alaikum warahmatullahi shifa wa alaikum assalam warahmatullahi naam ọ̀rẹ́ àgbótí rẹ̀ naam assalamu alaikum warahmatullahi wa alaikum assalam warahmatullahi wabarakatuh naam ẹ eh, dr alifatia láti apẹtẹ ẹ dákun ẹ eh, mọṣálà yìí kò jọkọ mọ nǹkan tí àwọn sars wá discuss ẹ eh, àwọn ọmọ ìyá kan ni wọn ní àwọn máa ń sin ẹran bíi màálùú àtàwọn ẹran mi àwọn tí wọn àjọ ń ṣe papọ̀ tí wọn ò jọjọ lẹ́sìn kan wọn ni à ẹ̀yin ó pẹ́ kẹ́ tó jèrè ní kẹ́ tó jèrè lára kínní pé ẹlẹ́dẹ̀ làwọn ń sìn ń tà wọn àwọn wa máa ń tà táwọn fi ń ro oúnjẹ fún àwọn màálùú ní wọ́n á jẹ́ kọ́mọ̀ pípa ah, eléyìí ó lágbá pé nígbà tí màá ní àwọn ṣèkù wa so òun náà ni ẹ̀dá kan ẹ̀ bá wa analyze ẹ̀ pé ṣé èèyàn lè máa arú àwọn ẹran tọ́lọ̀ ṣe ní haram láti máa fi bọ́ àwọn ẹran halal láti tà fún léyà tà fún nǹkan mi. bárakàlà fi kún àbú ọlọ́ba yọ̀nà sí yín o hmm. àwọn tí wọ́n ṣerú ẹ̀ tí mo mọ̀ ọlọ́ni ọ̀ máa yé wọn wọ́n sọ kó kàn ní o hmm. kódà ọba tí ń bẹ̀lẹ̀ wọn jẹ́ wọ́n tún wá jẹ gbèsè tí èmú yàn gbóòlù ansa sọ pé iná Allah idha harrama shay'an harrama thamana tọ́lọ́ ń bá ti pè nǹkan léèwọ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ gbọ́dọ̀ débẹ̀ a gbọ́dọ̀ tà náà o nínú àìjẹlẹ́dẹ̀ àìsí ìta káwá sọ pé à ń ta ẹlẹ́dẹ̀ torí pé bẹ́ẹ̀ náà ni ọmọ kí ni kankan ọlọ́run orí mi bọ̀ tí mo sọ yìí mo mọ̀ gan-an

tó jẹ́ pé nítorí ọba subhanahu wa ta'ala tí ọ̀fẹ́ ni tí wọ́n ń ròyìn pé ibẹ̀ ni oore wà kò sí oore ń bẹ o àwọn tó ti gba ara ẹ̀ ní kí ọmọ àfẹ́ràn kan kíni láwọ́já ti jẹlé ẹ lọ wo gbẹ̀ntì náà wò yàtọ̀ fún yùn ẹ lọ wo bọ́pọ̀lọpọ̀ ó sì jáde láyé anibisa sara ma da pọ̀ o sọ́tún sọ̀rọ̀ tó fún pẹ̀lú ìrìnà ọ̀sọ̀ fúnra o hmm. inna Allah kataba al-ihsana gbogbo nǹkan lọ́lọ́run ti ní kẹ́ máa ṣe dáadáa nígbà tánà bí ọwà sọ fẹ́ràn ó ní fàyídà àdàbà tún fa áṣìlù ìkìtìlà tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ bá fẹ́ pẹran gan ẹ pa lọ́nà tó jẹ́ pé ha ẹ̀yin gan ọmọ pẹ́ ń dúpẹ́ pọ́ lọ́wọ́ sọ̀rọ̀ tí yín bá wọn hmm. ẹ pọ́n ọ̀bẹ̀yìn kó mú ẹ mọ́ fara ní ẹ mọ́ dèndé kúde ẹ̀yìn ọrùn rẹ̀ ojú rẹ̀ bá fẹ́ pátẹ́rẹ̀ sì sàmórí ìdúró náà ẹ̀wọ̀n sánà bí wàá sọ náà táwa lè ní ọlọ́ngbà náà báyìí bí ẹ àrísà sálàm ọba àrísà bá ní sàlékún kẹrẹ o bá ní sàlékún ọgá rẹ ọlọ́mọ lu ọ̀pọ̀ fún wa o jẹ́bi sọ fún wa máa àrùsàlẹ́kà ilẹ̀ rahmatan lil alamin. jazakumullahu zero nine zero six two zero zero zero nine four nine àwọn ibi tí a lè láǹfààní láti pè sí nìyẹn tí a bá sì ní ìbéèrè kan àbí kejì a sì lè gba ìbéèrè kan sí àgbẹ̀ àbí bíi méjì gan zero nine zero six two zero zero zero nine four nine so àbí zero eight zero nine seven zero zero zero nine four nine bákan náà zero seven zero five five zero zero zero nine four nine so àwọn ibi tí a pèsè nìyẹn. Hello, bàbá wa, assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Ẹ pé ètò kò ní bàjẹ́ o. Allahumma amin. Ẹ dákun ẹ tọ́ wa sọ́nà lórí kan. Wọ́n ní àwọn fẹ́ kọ́ wò. Ẹnìkan wá sọ fún ọ pé lọ. Ní kí lè jáwó bọ̀rọ̀ jẹ́ kí wọ́n ìdàpọ̀ ìwo ni káṣe nínú méjèèjì ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́yàwó kan obìnrin yẹn ti lọ́kọ kìíní wọ́n kọ̀ra wọn lẹ̀ tọ́lọ́kọ kejì wọ́n kọ̀ra wọ́n á fẹ́ fẹ́ ọkọ kẹta lé ọkọ kẹta ni wọ́n á sọ fún ọkọ kẹta pé onídìí kẹ́ mọ bàbá àbí àwọn barakallahu fikum àkọ́kọ́ bọ́dà wa tí wọ́n náà fẹ́ lọ kọ́ bí ẹ ṣe yẹ̀ṣẹ́ wò wọ́n ti sọ àníyàn àwọn síta fún yín wípé kìí ṣe pé à ń fẹ́ ṣẹ̀sìn o àwọn ń wábi táṣìírí àwọn ó ti máa bò eléyìí náà ó sì yẹ kọ́ jẹ́kọ̀ọ́ fún gbogbo àwa tá ń lọ ọ̀dọ̀ tí wọ́n ń pera wọn ní àfà tí wọ́n ń yẹsẹ́ wò ẹ wípé bísínẹ́sì ni torí ní ìsìn wọ́n ń sọ fẹ́ ni pé ilé èkéw ni ẹ wá lọ wọ́n lòun ò lè yọwó ilé èkéw èèyàn fẹ́ máa ṣiṣẹ́ lọ́fíìsì ọlọ́run bẹ́ẹ̀ sì yẹn fẹ́ ṣiṣẹ́ lọ́fíìsì ọlọ́run ìjọba mú wá alhamdulillah iṣẹ́ rẹ̀ sì ni pé máa sọ tọ́lọ́run fẹ́ fáwọn èèyàn kì í ṣe máa gbowó àpò wọn ọ̀nà ara ni o ọ̀nà gbá ni o èmi wa ń rọ̀yìn lásìkò ìpín ẹjọ́ ẹ̀dá kan kéwù ni ẹ lọ rí ké hmm. ibẹ̀ lórí ire yín wà hmm. ibẹ̀ lẹ́ẹ̀tì nífìmí torí gbogbo ń ẹ bá rí ẹgbà níbi pẹ́ ìyẹsẹ̀ wò ẹ dàlẹ́ ni ẹ wà lọ rí kó mọ́ sí rù níwájú ọba dẹ́dà ẹlẹ́ẹ̀kejì kásáré yan ilé iná obìnrin kọ́dà kò pé ọmọ ẹgbẹ̀rún ọdún láyé àwọn tó bá kúlà láṣẹ rẹ̀ wọn ò fi lọ́kọ o insha rahman ọjọ́ ti lọ ni èèyàn fourteen ni máa ń fobìnrin lọ́kọ̀ọ́ táàbà tí rí ẹlẹ́ táàbà tó rí ẹ nọmba wá màlátù bọ́ tù táàbà rí tú màlátù bọ́ tírì inṣàlá àákà briefly fún wa bóyá tó bá jọba jọ tọ́lọ́ bá kí ọ̀rọ̀ lọ́ta táàbà gbàgbé barakallahu fina wa fikum wa jazakumullahu khairan wassalamu alaikum wa rahmatullah. wa alaikum salam wa rahmatulahi wa barakatuh akí àwọn afáwà abiyọ́lọ́wọ́n bá allah subhanahu wa ta'ala kó bá ní fífínà mizan hasanati wọn àtúnkí àwọn tí wọ́n jẹ́ onígbọ̀wọ́ ètò yìí tọkọtaya àti brọ́dà wa tí wọ́n ṣe kejì àbí ọlọ́run bá allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí ìtàn kó bá wọ yín o kọ́lọ́run bá allah subhanahu wa ta'ala kó má jẹ́ kẹ́ ẹ lọlẹ̀ láéláé insha allah ta'ala tó bá tún di ọjọ́ mẹ́jọ bí idnillahi ta'ala a tún máa tẹ̀síwájú lórí ètò yìí tí a tún máa pàdé àwọn àfáwà àgbà fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíyẹyà hafidhahumullahu ta'ala wa rahahum kó tó di ọjọ́ mẹ́jọ à ń kí gbogbo wa pé wassalamu alaikum ورحمة الله تعالى وبركاته